وعلى آله وأصحابه الأخيار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته لأن باتي tí a dúpẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ àti àánú rẹ̀ kí o máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́lẹ̀ wọn bá nínú títóbi rẹ̀ <clears throat> àti nínú àánú rẹ̀ eléyìí tí a ó tún máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ nínú àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́mọṣẹ́ jẹ́ kí oṣù wa láǹfààní <clears throat> برحمته يا أرحم الراحمين إن شاء الله تعالى بتي أقبدرو ọ̀nà ni àlàyé nípa <clears throat> pé nínú Islam Islam jẹ́ ká mọ̀ wípé kò sí àìsàn kan tó ń bẹ tí ò lóògùn akálàṣe alimọ́mọ́ oògùn ẹ̀ bẹ́ẹ̀ni kan ò bá sì mọ ẹlòmíì lè mọ̀ ṣùgbọ́n àìsàn kan ń bẹ tí ò lóògùn kò sí torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe wá nínú hadithi alladhi rawahu tirimidi eléyìí tí al-imam at tí wọ́n gbà wá tí wọ́n ní hadithi الحديث القدسي القدسي يقولون يا عباد الله تداووا ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ شيء ṣe oògùn ìwòsàn tí a bá tu wípé ẹ máa ṣe oògùn ọ̀tọ̀ níbi lẹ́lómi ó gbọ̀yé sí ẹbọ ni ó máa gbé ṣùgbọ́n tàdáwọ̀ ẹ máa ṣe oògùn ìwòsàn fa inna Allaha tó gbé dájúdájú ọlọ́run ọba Allah lam yada da'an illa wada'a lahu dawa ọlọ́run ò gbé àìsàn kan kalẹ̀ rí àfi kí àìsàn yẹn kó ní ìwòsàn nínú hadithi yìí ìbẹ̀yẹ náà ni a ó ti gbé ìdánilẹ́kọ̀ọ́ tó ní insha Allah ta'ala mas'ala tí a fi wọnú ẹ̀ ó náà ni mas'ala pé lábẹ́ pé èyàn gbúdọ̀ parẹ́ nínú ṣẹ̀rẹ́ Islam èyíkéyìí nínú condition téèyàn bá bá rẹ̀ yàn àyàfi àwọn conditions tí Islam gbà wọlé illa bihaq adé ti ṣàlàyé ilé ìsíwájú masala ìta wá gbé ẹ̀wò lọ́sẹ̀ tó lọ o náà ni ẹni tí ó lọ ilé ìwòsàn tó wá fẹsẹ̀ rinlẹ̀ wọ́n kọ̀nfàmù ẹ̀ pé ó ti kó àìsàn AIDS ìgbà tó wá délé ó wá ronú títí títí wípé ah àìsàn tó ń ṣeun yìí àìsàn kò gbóògùn ni kí ni ìwúlò òun mọ́láyé ọba yànnà fìlà ó tọrọ àforíjì gba àwọn ẹ̀ṣẹ̀ tó ń ti ṣẹ̀ṣẹ̀ yìí ó sì ti po májèlé ó sì pé kalẹ̀ pé kó lè jẹ́ pé náà fìlà náà ni ó jẹ́ ní tó ń ṣe kẹ́yìn òun náà fìlà méjì wá rákà alákọ̀ọ́kọ́ Baqara rákà kejì Suratul Nisa ọsálámàtà ọba dàpọ̀ ìsìnjẹ́ pọ́nyàn náà fílà ní ọ̀sọ́gbé tó dáa ní nǹkan tó ṣe wípé wọ́n confirm kó ní aids yẹn àníṣẹ́ kẹrẹ́ àníkò ní ráìtì àti parẹ́ ẹ̀mí ò tí bọ́ èyí ní èyí jẹ́ bọ́ so under masala yìí òun láwàá bákan náà ẹlòmíì tí wọ́n ń bẹ àìsàn ṣe àìsàn ó ti ronú pé yẹ káìsàn yìí ó lọ kó lọ kó lọ kó lọ kó lọ òun fúnra rẹ̀ ó wá sọ fún dókítọ̀ pé ṣé ẹ̀ lábẹ́rẹ́ tẹlifóònù ẹ bá fún lábẹ́rẹ́ kóun ó ti kú irú dókítọ̀ yẹn nínú ṣẹ̀rẹ́ Islam pé ẹni yẹn ló béèrè fún nǹkan yẹn pé kán fún un lábẹ́rẹ́ kò tó fún dókítà láti ṣe nǹkan yẹn tó gbénu Islam dókítà yẹn náà kópa nípa pípa ẹnìyẹn ó pààyàn yẹn masala yẹn ó jáde lábẹ́ masala yìí wọn ó sírò opó náà pààyàn yẹn ẹnìyẹn náà ìdájọ́ opó náà parẹ́ ìgbà míì wọn máa ń bẹ ẹlòmí ń bẹ bẹ́yà látara ogbó ó ti dàgbà wọ́n tọ́jú ìyá títí títí títí tí àgbà ti dé ọmọ kan nínú àwọn ọmọ bá dìde ọba níta ó là ń dára yín láàmú lórí ìyá yìí ẹjí wọ́n fún ní abẹ́rẹ́ kí ìyá kù tó bá ti kú nísìnyí àwọn ò ti sòkú ẹ̀ àwọn ò ti gbàgbé pé máa gbé tọ̀ máa gbégbẹ̀ ọlọ́run ọba kó má ṣe wá ní fìtínà fáwọn ọmọ wa kó má sì ṣe àwọn òbí wa náà ní fìtínà fún wa kó sì má ṣe wá ní ẹni tó jẹ sábàbí kú àwọn òbí wa má ṣe àwọn ọmọ wa náà láwọn tí ó yin alọ́run barahmati ya arhamar rahimin torí pé àwọn ọmọ mi ń bẹ àwọn náà náà yanjú bàbá wọn wọ́n pé adùn bọ́bátì tó ní ó sì yẹ kó kú ó ti màkì tó bá ti kú ó kéré ju nǹkan báyìí ọkàn òun wọ́n bá dàbí ọgbọ́n wọ́n lè gbé tọ́níkì pàfún bàbá gbà a rí pé ó dàbẹ̀ pé tún mú yóò mọ̀ jẹ́ kẹ ara yóò ṣe pépé bàbá náà dájẹ́ ọparí kò sí ọ̀pọ̀lọpọ̀ ọdún nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tí èèyàn máa ń gbọ́ ọlọ́run sọ nínú àkọ́kọ́ tí ọmọ wa jẹ wá ó náà ní ká fún wọn lẹ́sìn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lẹ́yìn èyàn làwọn tó kù wá tó tẹ̀lé téèyàn bá fẹ́ gbégbèsè ayé rí gbádùn àti rí fọkànbalẹ̀ lórí àwọn ọmọ pàápàá jùlọ lásìkò tá wà láyé sìn ọlọ́run bá ti ọlá rẹ̀ ga kó àwọn ọmọ wa lọ́tà wa ó sì má àwa náà ní ọ̀tá àwọn tó bí wa ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà míì tí wọ́n rò síwájú rò sẹ́yìn ó bá gbẹ̀mí bàbá yẹn àbí ìyá wọn kí ló fà á ó ti sú àwọn lóòótọ́ àìsàn tí ń ṣe ìlágbára àìsàn míì bẹ́ẹ̀ jọ́sẹ̀ lómi kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ kò lè dìde kò sì kú nínú ìdájọ́ òfin ṣẹ̀ríà àwọn ò lẹ́tọ̀ọ́ láti pa ẹni bákan náà lábẹ́ mọ́sálà yìí nínú àlàyé tó jáde jẹjọ òun náà lẹni tó ṣe pé àìsàn tó ń ṣe àìsàn tí kò lóògùn ni ṣùgbọ́n àìsàn yẹn lè ràn ó lè ràn ẹlòmíì wọ́n wá rí wípé tọ̀ fámìlì sì pọ̀ irú ẹni tá àìsàn yìí ń bẹ lára yìí ní ìsinyìí tó bá sì ń bẹ láàrin àwọn àìsàn yìí lè ràn ẹlòmíì ẹ ṣekú bẹ̀ ká òun kó kú wọ́n bá pa torí wọ́n ti mọ̀ pa àìsàn tí ń ṣe ò lè san èyí tí ó tún bá fi kóran ẹlòmíì yẹn bẹ́ẹ̀ káwọn fẹ́ kan pa wọ́n ní ó ń bẹ nínú àwọn kan tí wọ́n sọ bẹ́ẹ̀ pé ẹni ní ìsàìsàn tó ń ṣe atùmọ̀ pé kò lè lọ ìwà láàrin àwọn èèyàn rẹ̀ dẹ̀ nìyí ó lè kó àìsàn yẹn ran ẹlòmíì wọ́n bá mú dájọ́ wáyé kán lọ pa ẹni yẹn tá a bá ní ká wá wo ìṣesí yẹn nínú ìwòye ẹ̀sìn masala yìí síbẹ̀síbẹ̀ ẹ̀sìn sọ pé wọn lẹ́tọ̀ láti pẹ̀lẹ̀ ẹ̀ torí pé tẹ́nìkan bá ní àìsàn kan tí àwa sọ pé àìsàn kò lóògùn ibẹ̀yẹn lé ní ń kan bẹ tí ò lóògùn òun ló ń tó sì òdodo àmọ́ àìsàn ń bẹ tá a lè má mọ ògùn ẹ̀ dáadáa a lè má mọ a lè má mọ ìwòsàn rẹ̀ ó ń bẹ dáadáa torí pé kìí ṣe gbogbo nǹkan ni ọmọ ènìyàn mà gbójúlẹ̀ kí mọ ọmọ ènìyàn ó tó kìí ṣe gbogbo nǹkan ni ọmọ ènìyàn mà sọ afáwa mẹ́lẹ̀ ìwá ikú ẹni tí ó nírú àìsàn báyìí lókùrúgbà tí ò ti kú kó má jákàn nínú àánú ọlọ́run kó mọ̀jà kan kó sì má lọ jókòó tẹ́tẹ́rẹ́ pé ẹ ṣáájú wọn máa retí ikú là kó máa tún gbìyànjú láti tọ́jú ara ẹ̀ àbí káwọn èèyàn rẹ̀ náà kàn máa tọ́jú ẹ̀ torí pé kò sí nǹkan tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ò lè ṣe tí ò sì ní kápá àti ṣe àti rí ẹni tí àìsàn kánsà jẹjẹrẹ èyí tó mú nínú àgọ́ ara níbi tó sì ti mú yẹ kìí ṣe ibi tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe operation àkà fún ó ti ṣe gbá ó ti sàó kódà ó ti lọ lóìbò wọ́n ti sọ fún pé ó dáa pé kó kàn sáà máa manage nǹkan yẹn títí tí àsìkò ọjọ́ rẹ̀ ó fi tó nínú ètò ọlọ́run ṣe àgbẹ̀ habatu sauda olótìrìtì ẹ̀ tó sì lọ wọn fàbílẹ̀jà fún wọn jẹ́ nǹkan fún lè tó ń forí sọ kádàrà tọ́lọ̀ ti kọ́ eléyìí tó ṣe pé túmọ̀ ẹ̀ ní wípé pàǹsọ́ ní gbọ́n ìgbẹ́ àkánsà ẹ̀ẹ́jẹ́ kánsọ̀ wà lára yín dáadáa ẹ̀kà lọ́mọ fi ábà máa fi rá ní dáǹsọ́kọ́ bó tilẹ̀ jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam anabi ní habatu sauda àìsàn tí ò léwu àfi eléyìí tọ́lọ̀ ń bá ti kárara pé ẹni yóò gbà bẹ́ẹ̀ kú ṣùgbọ́n bó ṣe ríhùn náà yóò ní ẹ̀kọ́ lílò rẹ̀ bí abáṣọ sauda ṣe ríhùn tó bá dojú ìgò kan tó bá dààmú bó bá sọ́ra yóò dá nǹkan méjì ọ̀la omi khal ní tó dáa ni ṣùgbọ́n gbogbo èèyàn ló lè lo omi khal gbogbo ìyàkọ́ ìlòlò mkhal ìdí ìyà tó fi jẹ́ wípé ọ̀rọ̀ nípa sunna medicine tí ó gbàta alternative medicine àbí oríṣiríṣi tó jẹ́ ti ìlànà Islam yìí ó bùkátà ẹ̀kọ́ torí pé n tó bá éèmù láàmú ó lè má bàbí láàmú bóyin ṣe rí òun oyin dà á pọ̀ hadisi wá lórí àǹfààní tó yin máa ń ṣe abẹ́ẹ̀kọ́ tẹ́lómi bá ńlá oyin kò ní gbádùn nísìn ẹ wà mọ̀ rògbà á ah, ṣé nǹkan ṣe ọ́ ni oyin yóò lè bẹ́ẹ̀ bó bá ńlá oyin gbogbo sísítẹ̀mù rẹ̀ ó dáa kò sí ibi tó fa ni wípé kíní yóò ṣe kíní o kò bala mu kì í ṣe bọ́lọ̀ tá ànábì sọ kì í ṣòdodo ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe dára tiẹ̀ kí ni yóò bala mu ìṣẹ̀rí àwọn àṣọ wípé ah, tí ọba ti bọ́ ọlá mu náà ìṣẹ̀rí àti sọ wípé ọmọ lò ó mọ́ wàá ń sísì pé ah ìwà ara mi ọ tẹ̀fàṣẹ ọlọ́ọ̀ni ọ ah, tẹ̀fàṣẹ ọlọ́ọ̀ni torípọ́lọ́ wọn bá ní oyin o fi ìṣìfà ìwòsàn wà ń bẹ̀ ọ̀rọ̀ ọlọ́run òní ọ̀sẹ̀ ìwà ara yìí kódà kí n lá oyin kára ni mi àtùmọ̀ ńlábẹ̀ náà láti lè sàmúsí ọ̀rọ̀ ọlọ́run àìmọ̀ kan ní dọ̀là torípa àmúsí ọ̀rọ̀ ọlọ́run náà ni wípé làdọ́rọ̀rọ̀ wọn làdọ́rọ̀rọ̀ ní tó bá ti kó nira bọ́ fílẹ̀ sójú abáyé so ó gbọ́rọ̀ ọlọ́run náà yé náà ni ìdí tó fi jẹ́ pé àwọn oríṣiríṣi àwọn nǹkan yẹn ẹ jẹ́ ká kíyèsí dáadáa bí a ṣe tẹ́lómi bá la gbogbo sísítẹ̀mù rẹ̀ ó dáa ìtumẹ̀ bóò la ṣe á fẹ́ mẹ tí sítẹ̀mù rẹ̀ dàrú àti tí sítẹ̀mù rẹ̀ ní dàrú bóò la ṣe fẹ́ wọ́n omi khal bó ṣe rí yẹn kọ́ńtẹ́ǹtì bíi acid tó wà ń bẹ̀ kì í ṣe kékeré ẹlẹ́mi yóò kàn dá yọ̀dọ̀ omi khal ṣé àgbẹ̀ bí ṣe ń lọ direct yẹn yọ̀ lọ liver bọ́lá ń ṣe dá àyè bí ṣe ń ṣiṣẹ́ bí tòun kálukú ti ń ṣiṣẹ́ sí ó yàtọ̀ síra wa tẹlomi lágbára àti lè process nǹkan kíákíá ìmí ń bẹ tó yẹ pé gbígbà tí yàn manage ẹ̀ náà lọ wà tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé kò dáwó lẹ̀ ní ọjọ́ mọ̀ tí nǹkan mi bá lọ bọ́ọ̀lù ó lè kó bá àwọn nǹkan yẹn ìdí ni tó fi jẹ́ wípé ìwòsàn gbogbo tá ń pè ní gbòsàn ọgbà ẹ̀jẹ̀ wọn in lagbada lágbájá lò tó bá láàmù ó lè mọ́ bá wà láàmù o oju ju lọ ti je nǹkan kan si ti o ba ti bọ̀ ma má jẹ oníbàjẹ́ dọ́kọ̀ kankan lè sọ pe ma je dọ́kọ̀ kan lè sọ pé kọ́ má ti mọ̀ pé nǹkan yóò bá ọ ya stop ẹ̀ olórí ogun gan nìyẹn àwọn tó látara àdí eléyìí oògùn lílò fún ìwòsàn ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló gbé kalẹ̀ àṣìṣe ó ń bẹ fún àwọn ènìyàn kan tí wọ́n ní àwọn nígbàgbọ́ débi pé àwọn òní máa lògùn nínú wákà táwọn kan ma ń dá wípé má ṣe dójú àdúrà àti mí ma ṣe dojú àdúrà ti mi ìwọ ló ní máma jẹ́wé ìwọ ló ní máma wégbò ma ṣe dojú àdúrà tì mí ọlọ́run sọ pé kọ mọ́ jẹ ewé o ẹbọ ọlọ́run ní kọ mọ́ ṣe ewé tí mo gbà lérò ẹgbọ́ mi yé o ewé àgbo ewé dóngóyárò ewé ewé kìtúni ewé tíì ewé èpo e, e, gbogbo ah, àwọn nǹkan ọlọ́run ò ní pé èèyàn má ṣe yẹn o gbogbo àwọn tablets táwọn lò yẹn náà gbogbo nǹkan náà papọ̀ ṣùgbọ́n tá pé tí wọ́n gbà lérò nínú orin tí wọ́n kọ ni pé ẹbọ àyà ọlọ́run ní ká má ṣẹbọ àmọ́ yẹn kámi ti ń ṣe ọtọ bá kàn jẹ ewé mi tó gbó tó mú yóò lọ ń sìn yóò lọ ọlọ́run sì fi sábà bẹ̀ ọlọ́run ò ní ká má tọ́jú ara wa kódà àṣẹ wá látọ̀dọ̀ ọlọ́run lérí ẹ̀ láàfikà hadith pé ya ibadallahi tadawaw ọlọ́run ni hadith kudusi ni ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ máa so oògùn that is ẹ máa tọ́jú ara yín o ẹ máa tọ́jú ara yín torí pọ́lọ̀ wọn bọ̀ ò gbé àìsàn kankalẹ̀ àyàfi kó ní kíni o kó lóògùn téèyàn máa lò sí àfáà mú yìí wá láti lè fi wá wípé ẹni tí àìsàn ń ṣe tá a ti wá jákàn níbi àlàáfíà rẹ̀ ìyẹn ò tó láti ọwé kan lọ pa torí wípé àìsàn tí ń ṣe tí wọ́n ní kò lóògùn yẹn ẹ̀yin lẹ̀ ò kò sáìsàn tí ò lóògùn bí ajọ́ kan ni ó kàn ṣe kò ń gẹ oògùn ẹ̀ lókùrùgbà tí ò ti kù bákan náà àti tó máa ń sọ eléyìí náà fún àwọn tí wọ́n bá jẹ́ elétò ìlera ìmọ̀ lo ẹ̀kọ́ tí wọ́n kọ́ ó ṣe pàtàkì lérí bíbá àwọn aláàárẹ̀ lò torí pé nínú gbogbo ẹ̀kọ́ sàṣàfẹ́ ni ìlànà ẹ̀kọ́ kan ti psychology wọ̀ nínú education education psychology wà nínú ètò medicine clinical psychology ó wà ẹni tí ẹ̀ ń tọ́jú ẹ̀ yẹ wá ní àá ah, àìsàn yìí ó dé lọ́dún ìbáyìí tí mo ti attend sí láti wá hospital mi yìí o ẹ̀yin ni ẹlẹ́ẹ̀kẹjọ tí ó wà àwọn méje wọ́n sì ti kú báyìí so ẹ̀yin bẹ́ẹ̀ ní mo ṣe ń wò yìí tọ́ <laughs> ṣé ẹ mọ̀ wípé ni yẹn gán ti kú <laughs> àdókòtò tún gbúdọ̀ sọ báyẹn ó tún gbúdọ̀ kódà tẹ́lẹ̀ bá rí sóhùn sí ní ikú báyìí àà ah, ah. <laughs> ikú bò ọlọ́run ló ní ètò ìwòsàn ẹ gbádùn ẹ sáwọn lóògùn tá a fún ẹ máa lò ẹ máa ṣe in tó sọ yẹn gan ara ẹni yóò sì yá láì tí lóògùn gan ara rẹ ò yá ṣùgbọ́n tó ní ah, ní àwọn kan tẹ́ ẹ ha fáwọn èèyàn gbogbo àti ń wo ìwà ẹ ọ̀sẹ̀ tí ń bọ̀ hmm, tó yìí bá ṣe pé obituari yìí ni wọ́n máa lẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ ohun ò tún gbúdọ̀ sọ̀rọ̀ báyẹn kò gbúdọ̀ máa sọ̀rọ̀ báyẹn nínú ìgbàgbọ́ ti Islam Ọlọ́run ni máa ń pààyàn mélòó mélòó lẹ́ndé ẹ sọ pé kò ní pẹ́kú pé pé wọ́n tọ́tọ́ pé kò ní pẹ́kú yẹn gan ìwọ ló kú sáájú ẹ̀ azàlàyé fún wa níjẹjọ ẹni tí a rí àárẹ̀ kan lára

ó kú náà ni wọ́n sọ pé kú náà nǹkan kan náà ni ó pa ọmọnìyàn ní òye sábà bí pẹ́ kí ọmọnìyàn má máa kó rí jọ pé ẹ ò ládánwò kan kó wá bí ìgbà tó ṣe wípé àdánwò yẹn kò sọ́nà àbáyọ fún lókùrúgbà tọmọnìyàn bá ń bẹ láyé tẹ́mi ò tí ì já ẹ̀ lára ẹ̀ kò sí àdánwò kan tọ́lọ́wọ́n bọ̀ ò kúrò ń bẹ́ subhanahu wa ta'ala so ẹni tó bá ní eléyìí lẹ́mìí kò ní ronú wípé òun fẹ́ ṣe kí ni òun fẹ́ gbẹ̀mí ara òun ní tí àbá fẹ́ mú jáde mbẹ̀ nìyẹn wọ́n ni wà fil hadith alladhi rawahu al-Bukhari wọ́n nínú hadisi tí imaamu Bukhari tí wọ́n gbà wá àti Muslim wọ́n ní ànábì sọ pé ma anzalallahu min da'in illa anzalalahu shifa pé ọlọ́run kò ní sọ àìsàn kan kalẹ̀ àyàfi kí ọlọ́run kó san ìwòsàn rẹ̀ kó sọ kalẹ̀ tẹ̀lé wa fil hadith alladhi rawahu ahmed nínú hadith mi tí imam ahmed gbà wá wọn ni inna allaha dádájú ọlọ́run lam yunzil dáa ọlọ́run ò ní sọ àìsàn kan kalẹ̀ illa anzala lahu shifa àfikọ́lọ́n kó sọ ìwòsàn àìsàn yẹn náà kalẹ̀ pẹ̀lú ẹ̀ alimahu alima ẹni tó bá mọ̀ yóò mọ̀ wàjahilahu mani jahila ẹni tí ò bá dẹ̀ mọ̀ ni ma mọ̀ ẹlòmíì lè mọ̀ àwọn àìsàn mi ń bẹ tó ṣe wípé ẹ wá oògùn rẹ̀ ẹ wá títí ẹ̀sìn lérí bàbá kan tó lọ́gbà ah, ẹ̀ẹ̀mẹ́wé kìíní kan ni pé ń bó láti rí ẹ̀dá ìdọ̀rin bẹ̀ ńgbàtẹ́bà fi rìn ẹ̀bà rí ewé hùn pé ogun rẹ̀ náà nìyẹn ẹ̀bà ti gbé ewé hùn kí ní omi rẹ̀ lẹ́bà ti fún kó kàn mú yóò lọ ẹni ọba mú kiri ọpa rí jọba lọ ọlọ́run ọba fi kí wọ́n lẹ̀ ṣàánú wa gbogbo ìmọ̀ tá a fojú kéré ni àwọn ìmọ̀ èyí tá a fojú kéré táwọn èèyàn padà wá ń ṣe ìwádìí ìjìnlẹ̀ nípa àwọn ewé àti egbò yẹn ẹlòmíì ò lè má gbò ẹlòmíì ò lè kàn gbò ewé kó mu gbogbo àwọn nǹkan báyìí ọlọ́run fi àwọn ìwòsàn síbi àwọn nǹkan tó fi sí àìsàn kò ní máa pọ̀ lágbègbè kan ọlọ́run ó ti fi ìwòsàn àìsàn ságbègbè yẹn náà ẹ kàn lè mọ̀mọ́ ni tábà ní nílùú yìí irú àìsàn báyìí ló wọ́pọ̀ ń bẹ̀ ìwòsàn kínní yẹn ó ti wà ń bẹ̀ bóyá náà àwọn ewé kan tó yẹ pé ibẹ̀ náà léwé yẹn ti máa ń wù tí ó jẹ́ ìwòsàn kan yẹn yóò ti wà ń bẹ̀ ṣùgbọ́n alimahu man alima wa jahilahu man jahila ẹni tó bá mọ̀ yóò mọ̀ ẹni tí ó bá àwọn èèyàn tí ó bá mọ̀ wọ́n sì lè mọ̀ mọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ kò ní ìwòsàn yẹn kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ o. afọ kan ó ń polongo ó lóun oògùn pé oògùn aids ọ̀nbẹ̀ gbà ń polongo wọ́n bá gbà mú wọ́n bá gbé àkọ́ wá sọ̀rọ̀ oògùn yẹn àwọn ọ̀dọ̀ kò yóò mú oògùn kankan jáde wọ́n wá ní à nítorí sọ pé ó ń bẹ ó lóun pé òun ní lọ́wọ́ òun ló ń bẹ ó ti rí sọ illa anzala lahu shafa alimahu man alima wa jahilahu man jahila ẹni màmá pé àwa èmi àtẹ̀yìn náà <laughs> àwa láàmà so ti pé yìí tó ń gbà lérò náà <laughs> tó ń gbà lérò nìyẹn tó ní ìtànàbí sọ nìyẹn so àwọn nínú àwọn tí ọmọ alájọjọ wà ṣùgbọ́n pé kò sí yẹn <laughs> ó wà so ó tún kọ́ wọn lẹ́kọ̀ọ́ hadith ọ̀rọ̀ anẹ́sàlá àṣàlám وجاء في بعض روايات أحمد استثناء من رواية إمام أحمد àyàfi kan ó wà nínú ti rìwáyà tiwọn kí ni àyàfi yẹn pé àyàfi nǹkan kan òun nìkan ni kò lóògùn alharam fa inna òlẹ́sàlá ò ṣèfà wọ́n nítorí pé haram ń tiẹ̀ Hmm? alharmu ohun kò lóògùn tí ẹ̀ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni ogbó kọ ní bó o ṣe rí lọ́dún mẹ́wàá sẹ́yìn náà tún fẹ́ rí báyìí kò lóògùn kankan tẹ́ bá ń jẹ nǹkan tó dáa èèyàn ní gbó ìrọ̀lẹ́ jẹ́ bẹ́ẹ̀ àwọn èèbó láwọn jẹ tó nǹkan arúgbó wọn ni ìdájú arúgbó àwọn èèbó àwọn arúgbó obìnrin arúgbó tiwa tẹ bá rí arúgbó mi bí ọlọ́mọge ìyá àwọn tó ṣe rí ṣùgbọ́n tí òyìnbó tán bá ti dàgbà bí àǹjẹ̀nù báyìí àgbàdá ni wọ́n dà náà kìí pa gbà kan lọ títí o wọn ò ní wọn ò ní sarajọ mọ́ wọn ò ní sarajọ mọ́ so kò sí oògùn fún ogbó kò sóògùn fún ọ dàgbà náà ni ọ̀rọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹjá wà àpèjúwe olórí orílẹ̀-èdè wa lọ́wọ́lọ́wọ́ sí ọlọ́mọṣẹ́ àbádótì ọ̀gágun Muhammad Buhari hafidhahullahu wara

general Ibrahim Babangida ìgbà tí abẹ́mọ́bìnú àwọn àwọn bàbá yín ní ní Naija ìgbà tó sì ń jẹ́ kí lórúkọ ọ̀tọ́ máa pè gan onínàgíjẹ kan Maradona tó ń jẹ́ Maradona tí bá ń sọ̀rọ̀ báyìí tí bá address nation ẹ mọ̀ pé ah nítẹ̀wà wa wà mẹ́ẹ̀ ní ti ọ̀rọ̀ ní ti agbárí lẹ́yìn mẹ́ta yìí ó tún wá ń sọ̀rọ̀ máa wọ subhanallah kọ̀bọ̀ tí ò ní gbó kì pọ́jú orí wọn náà tí ìpọ̀lọ́ o o garaga gbọmọ́ bí ti tẹ́lẹ̀ ṣé owó láàlá wọn ni àbí wọn ò rí nǹkan gidi jẹ àbí wọn ò rí kírìmù gbogbo tó bá jẹ́ tuntun yóò padà gbóná gbogbo tí bá ń dán yóò padà tó bá yà so ìdí nìyí tí istithna tó fi wá nù hadith yìí ìgbà tó bá ń dẹ̀hùn ìyá àṣetọ̀lọ́hùn kó tó di pé gbà gbogbo ẹ̀ ó di kẹ́ndẹ̀ o tí ó sùnkì illa al-haram a amalan fi iktishafi dawa'i li hadha wọ́n ní gbogbo àwọn àdìsí ta kà síwájú yìí ó ń fún wa ní ìfọ̀kànbalẹ̀ wípé gbogbo ẹ̀sàn tán bá ní òlóògùn tó bá yá àwọn èèyàn ó padà mọ ògùn ẹ̀ gbẹ̀yìn tá àdìsí yẹn fẹ́ sọ ni àdìsí yẹn sọ wípé àwọn tí wọ́n ní kò sóògùn fún nǹkan kò sọ fún wọn parọ́ wọn ò má ṣùgbọ́n at the same time àdìsí yìí ń fún alọ́kànbalẹ̀ pé bó bá pẹ́ tó bá yá wọn ó padà discover ògùn kámọ̀ tó ṣe fati أدوية لأمراض ظن الناس أن شفاءها shafa'aha mai'usun minhu wọ́n ní gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé wọ́n padà mọ àwọn oògùn fáwọn àìsàn kan tó ṣe wípé nígbà kan rí àwọn èèyàn lérò wípé àwọn àìsàn yìí kò lóògùn ẹ̀rí pé àwọn àìsàn kan bẹ̀bẹ̀ àìsàn wọ́n ń pa àìsàn kan ní ìbà àpọ́njú ẹ̀rùn bà àpọ́njú yẹ́lò fífà ẹni tó bá ti ṣe báyìí àtọ́lọ́bà kára fẹ́ kò ní bàrẹ̀ lókù àwọn sì tún afẹ́ gbọ́njú báyìí nígbà náà dẹ̀ ẹni tí àìsàn chicken pox tó bá ṣe nígbà náà wọ́n ní sàpàná àbíkẹ́ nìkan ǹjẹ́ ó paná ṣùgbọ́n nísìn gbogbo ẹ̀ kódà oríṣiríṣi àwọn àìsàn tó ti lóògùn nísìn yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní tó bá ti ṣe kò sóògùn kò sóògùn kò sóògùn fúnra so n tó fi lè mú àwọn ẹ̀yẹ tó padà lóògùn pẹ̀lú ọ̀rọ̀ táwọn ẹbí sọ yìí ó jẹ́ ìwúrí àti ìtaniníkẹ́ṣẹ́ pé ẹ tún máa ṣe research ẹ padà discover oògùn nínú àwọn ẹwà Islam nìyẹn Islam pè wá lọ síbi rishas ká ṣe rishas ká gbìyànjú ká wọ́ ọ̀nà àbáyọ fún àwọn nǹkan táwọn èèyàn rò pé kò sọ́nà àbáyọ fún fàlàyàsíhù kọtùlù hàmìlì ìlìlì yásìmì ṣẹfà èyí wípé ẹni tí kò lẹ́tọ̀ọ́ ẹni tí ó bá ní àwọn àìsàn báyìí lára èyí tí àwọn èèyàn ti lérò pé kò lóògùn kó nítòun wà lọ parẹ́ wàlẹ́ alimani ìdọ́rarẹ̀ àni asuhaa a sì gbúdọ̀ pa ẹniyàn nítorí pé kó mọ́ kó nira bá àwọn tó lálàáfíà haythu lam yata'ayyan al-qatl wasilatan la lókùrúgbà tó jẹ́ pé ọ̀rọ̀ tá a fa sọ ń klọ́ọ̀sì tó fi sí yẹn klọ́ọ̀sì tó lágbára pọ̀ ni ó lókùrúgbà tí ò bá ti jẹ́ pé kápá yẹn nìkan ní ọ̀nà àbáyọ táìsàn yóò fi níra ẹlòmí ẹgbẹ́ ìsọ̀hún haythu lam yata'ayyan kọtùlùhù wàsílẹ̀tàlá onílòkùrùgbà tí ò bá ti jẹ́ pé kán pa ẹni yẹn kúkú rẹ̀ yẹn lásìkò yẹn nìkan ní ọ̀nà àbáyọ táìsàn yẹn ò fi ní ran ẹlòmíì torí pé òun tó ti ràn yẹn àmọ́ ògùn ẹ̀ á sáwọ́ àmọ́ prevent kó má tún ran ẹlòmíì náà tó bá wá jẹ́ pé kò sọ́nà àbáyọ fún prevention yẹn jù kan pa lọ yasihu qatluhu kápá yóò wọlé nínú sharia islam ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn míǹsì míì tún wà láti lè prevent àìsàn yẹn lára rẹ̀ tí ò ní ran ẹlòmíì tá a bá lọ pa ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ wa min níbi tá a bá dé yìí principle kan wà ń bẹ nínú sharia ìpìlẹ̀ kan ń bẹ nínú sharia ìpìlẹ̀ yẹn ni ìpìlẹ̀ tó ṣe wípé tí nǹkan kan tó bá ti ní tọ́ta native bá ti wà nǹkan yẹn bó ti wulẹ̀ kó rí kò yí ṣe làlúrí mọ́ lápòjúwe ń sìn nìkan ẹ̀mí ti fẹ́ bọ́ kò sí nǹkan tó lè mú wọn bá gbé kí lórúkọ ẹ̀ jẹ́ wọ́n bá gbé ọtí wọ́n bá gbọ́ tí wà bàtí wọ́n gbé ọtí yẹn dé wọ́n ni ah, ọtí yìí tó bá ti ẹ̀ mú ara rẹ̀ ó balẹ̀ ìgbà tó bẹ́ gbé ọtí yẹn sẹ́nu báyìí ẹnìkan bá gbómi ká wá wọ́n ni ah, omi yóò pé ọ̀tà kan náà ni ó àmọ̀bẹ́yẹ lè mánéjẹ nígbà yẹn tó bá fi ọtí yẹn kan ẹnu ẹlẹ́ṣẹ̀ torí pọ́tà nẹ́tífù ti wà kò gbúdọ̀ mú ọtí yẹn gbẹ̀tùlẹ̀ omi yẹn ni kó ṣe kí ni o omi yẹn ni kó lọ mú. التحريم لذاته يقدم التحريم لغيره على التحريم على التحريم بذاته عند الضرورة àwọn nǹkan méjì kan bẹ haram ni òní méjèèjì ṣùgbọ́n kan bẹ nínú wọn tó yẹ pé òun gangan fúnra rẹ̀ haram ni lidati ṣùgbọ́n kejì ẹ̀ kìí ṣe haram ìròyìn kan ló kún tó fi jẹ́ haram lápòjúwe ẹnìkan bẹ ebi ti pa ẹ̀mí ti fẹ́ bọ́ kò sóúnjẹ kankan ẹnìkan bá dé wọ́n bá gbé ẹran ẹlẹ́dẹ̀ ẹran kí ni ẹlẹ́dẹ̀ wọ́n ti dín tó ti gbẹ́ wọ́n gbede ẹnìkejì náà bá tún dé onítọ̀ ìgbà tó ń gbọ́ pé ẹ̀mí ti fẹ́ bọ́ tún gbé wáyé òkú rẹ̀ nílẹ̀ òkú àgbò òun náà bá sáré bá yán bá gbèdé èwo ní ọjọ́ ẹnu méjèèjì wá náà ọgbọ́ torí òkú àgbò aslan àgbókulẹ̀ lẹ́tọ̀ọ́ ká ikú tó ìròyìn tó so mágbò yẹn òun yàtọ̀ sí ẹlẹ́dẹ̀ àtòkú ẹ̀ haram náà ẹ̀rí wípé ìròyìn méjì lẹ́lẹ́dẹ̀gbà òkú rẹ̀ haram ní ayé haram ṣùgbọ́n ayé àgbò halal ni òkú rẹ̀ ló ṣe kí ni ló jẹ́ haram so ṣètọ́ pé ẹ̀ṣẹ̀ méjì ẹ̀ṣẹ̀ kan a sì gbúdọ̀ ọ̀rọ̀ lú ẹ̀ṣẹ̀ a pèfà irtikab akhaf dararain a mú èyí tó jẹ́ ẹyọ kan yẹn so àwọn principles yẹn wà táwọn àfà onímọ̀ ṣẹ̀ríà tí wọ́n máa ń lò táwọn èèyàn bá béèrè ìdájọ́ ẹ̀sìn pàápàá jùlọ tí necessity bá béèrè fún wípé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹ̀rọ olùkan so principle yẹn ó wá ń sábà máa ń ṣiṣẹ́ púpọ̀ lérí àwọn critical conditions léyìí tó ní í ṣe pẹ̀lú medical line tẹ́lẹ̀mí ó béèrè question pé tọ́ kò sí bá ẹfẹ́ ṣe agbúdọ̀ ṣe kan nínú àwọn nǹkan yìí èyí ó wà ó irtikabu akhafu dararain èwo ni aburú rẹ̀ mọ níwọ̀n nínú aburú méjèèjì so ìdíyàn tá a fà fi mú ọ̀rọ̀ yìí wá ń bí wípé alẹ́tọ̀ àti pa ẹni yẹn nítorí àìsàn tó ń bẹ lára kó mọ́ bá ara yàn ṣùgbọ́n ma lam yata'ayyan al-qatlu wasilatan lah lókùrúgbà tí ò bá ti jẹ́ pé kán pa aláàárẹ̀ yẹn òun nìkan ní ọ̀nà àbáyọ táìsàn yìí òfin ní rẹ̀ lómi tó bá lọ jẹ́ pé yẹn nìkan ọ̀nà àbáyọ wọ́n pa nàní o tán bá pa yẹn wọ́n pa bẹ̀ haqqin shar'iyyi ìpa yẹn wọlé nígbà náà wọ́n ní ṣùgbọ́n falwasailul mubahat mawjuda àwọn ọ̀nà míì tí nǹkan yẹn lè má fi ran ẹni tí àárẹ̀ ń ṣe ẹni tí àárẹ̀ ò ṣe táwọn ọ̀nà míì yẹn bá ti pọ̀ tó lè mú tó lè dènà káìsàn yìí máa ràn ẹlòmíì kò sí láìfí ń bẹ wọn gbúdọ̀ pẹ́ nìyẹn ẹni tó ní àìsàn AIDS tó fara kó àṣà rẹ̀ kọ́lọ̀ kó sọ wà ń bẹ̀ kìí ṣe pípa oníkún pa ènìyàn torí pé àwọn ọ̀nà tí àìsàn yẹn lè má fi rẹ pọ̀ kò sí tọ́lọ́run ò lè fi dán ẹrú ẹ̀wọ̀ kì í ṣe gbogbo ẹni tó ní aids kì í ṣe gbogbo wọn náà ló ṣèṣekúṣe ẹlòmíì kan ó kó látara pé bóyá ó ṣèṣì lo ìtẹnìyàn lò bóyá blade tó lò ló náà lò tó fi kàn ìmọ̀ ẹlòmíì lè jẹ́ pé health worker ni olùtọ́jú aláàrẹ̀ ó lè kó láti bẹ̀yẹn kọ́lọ̀ ṣọ́wà àtoríṣiríṣi àwọn nǹkan mi nínú òfin ẹ̀sìn Islam islam ò sọ wípé kí wọ́n wà bá ń dọ̀ ẹni yẹn islam ò sọ wípé kí wọ́n pàtì lókùrúgbà tó ṣe wípé àwọn ọ̀nà pọ̀ láti lè fi dènà káìsàn yẹn mọ́ràn ẹlòmíì ní islam sọ nìyẹn ẹ lo àwọn ọ̀nà míì yẹn kì í ṣe wípé wá pàtì àbí kẹ́ pa bí kò lọ kú kó má bàa káìsàn yàrá yẹn bákan náà ẹni tán sì sọ wípé àìsàn kan bẹ lára rẹ̀ ó wà ní dáadáa torí pé oríṣiríṣi ni àwọn èròjà tán fi máa ń tẹ̀sí ẹlòmí asàlàyé fáwọn jẹjọ pé ẹnìkan táífọ́ọ̀dù gbóná àwọn táífọ́ọ̀dù tó kọ́ǹk òun ló ṣe wọ́n bá ní ó ti ní hiv ẹni ọba rọ ọba lè ṣe ògùn kankan mọ́ kódà ó ti ń pín abọ́ pẹ̀lú ìyàwó ẹ máa ilé ìjẹun kó máa fẹ́ jẹun ẹ̀yẹn máa lọ síbi eléyìí kó náà máa lọ eléyìí ẹ fún un ní ké omi tóun wọ́n ti jọjọ́ ń pín gbogbo nǹkan ẹ̀sàgbè dì í sọ́tọ̀ ẹ̀májò at end of the day ọgbọ̀dà rí pé táífọ́ọ̀dù so ìdí ìyẹn tó fi jẹ́ wípé ọlọ́run ọlọ́ba oníwòsàn kò sí bí kankan ṣe lágbára tó ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun lèyàn máa ń fi ọkàn oore èèyàn sí wa alayhi falaysat hunaka daruratun aw hajatun muliha hatta yuba'u káwá lọ sọ ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ ká sọ dẹ̀ tọ́ wàlá mahallu aidan lè kíyàsí kọ́tìlì i àlá ìlẹ̀kọ́ ahadi rukabi safina ti fi bàárí lè nkọ́ọ̀dì hayati baqin taqdiman lè haqqil jama'ati ala haqqil fard wọ́n ní bákan náà píríncípù náà tún wà nínú ṣẹ̀ríà kí ni píríncípù pé ìgbàláàyè ń bẹ kẹ́mi kan ó lọ láti dáàbò bo ẹ̀mí tó pọ̀ píríncípù kan ni lápòjúwe ọlọ́run kó máa fi sọ rẹ̀ sọ wa ọlọ́run mọ́jà apáyàn mọ́jà adáràn bíréèkì ọkọ̀ tó ń wà bírèkì ọkọ̀ bá já kò rí kọ̀ǹtró mà tó ń bá jáwọ́ sẹ́gbẹ́ ọ̀tún àbákan tó kó bọ̀ tí ń ra ń gun kẹ̀kẹ́ rẹ̀ bọ̀ bó bá sì ní kó ń jáwọ́ sí ẹ̀gbẹ́ òsì àwọn ọmọ iléèwé tí wọ́n bẹ̀ tóbi 20 wọ́n ń bọ́ọ̀lù níwájú fídì ṣẹ̀ríà ni kò sì sí ó gbọ́dọ̀ jáwọ́ bí kan ó jáwọ́ sí bàbá kan tí ń wẹ̀kẹ́ bọ̀ òun forí kó ìmí alice nù kọ́lọ́ ọ̀ṣọ́ àmẹ́ torí wípé kọtùlù fárúdí lè nǹkan jàmáà ó ti mọ̀ pé ó sì kan nínú méjèèjì kọ́ wá sí ẹlẹ́yọ̀ kan kò ẹ̀mí àwọn tó pọ̀ lọ akàfihàn ṣàpèjúwe ni o irú àwọn principles yẹn ó máa ń wà applicable gan-an ní medical line lórí àwọn nǹkan míì tí wọ́n bá wò láti ṣẹlẹ̀ lóbi jẹ́ pé Islam fi àyè lé àwọn principles kan bẹnu Sharia, tó yẹ pé ẹ apply ẹ̀ téèyàn ò sì ní ṣe kí ni o téèyàn ò ní kó sínú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ìkíní kejì ọlọ́run dákun má apá yẹn o ẹni tí ń gbé ọkọ̀ ńlá bọ̀ ọkọ̀ bíi àwọn tírọ́ọ̀kì láwọn tí bírèkì já tó bá já sí ọwọ́ ọ̀tún àárín ọjà níbẹ̀ tó bá já sí ọwọ́ òsì bí inú gbóni bó ṣe jáwọ́ sí ọwọ́ òṣìgbà ah, kóhùn tiẹ̀ wọnú gbóhùn ìgbà tí ń bá lọ́nu gbóhùn ọba rí ẹnìkan tí ń yàgbẹ́ ńbẹ ìgbẹ́ tóun sì ń ya òun fa gbóńbẹ̀ dẹ́mọ̀ pé ìgbẹ́ amugbó ìtàn wọn èdè tí yàgbẹ́ dán láyé ìgbà táwà ládùúgbò tí àtàn wà tẹ́ pé àtàn làá máa yàgbẹ́ sí. Si yàwá ti dàgbà ká tó mọ̀ pé wọ́n mọ́ ń pè bìkan tọ́lẹ̀tì ẹ́ nígbò ìjàlá <laughs> so gbogbo ẹni tó bá ti wà eré abẹ wọn láti mọ̀ pé igbó ìjàlá ni everybody ti lọ máa ti lọ máa àti gbogbo everybody igbó ìjàlá kálukú wọ̀ lọ àwọn tó bá máa ń mú kú mu ẹ̀ mẹ́wàá sáà ni wọ́n máa lo àtàgbà kí irú ṣẹ́gbẹ̀ ń ṣe yìí ni ìrọ̀ ni wọ́n lọ ń fagbó ni lọ mú mu tó bá ti lè jókòó lórí ìwé yóò máa sọ àgbà kò ní ìyàtọ̀ bọ̀rọ̀ dírẹ́là bá jáwọ́ lọ́ba rí pé kò sí bóun ṣe fẹ́ ìkan kan ṣàṣẹlẹ̀ ẹnìkan ló ló ń yàgbẹ́ bẹ́ẹ̀ tó ń fa kélé ò lọ ó ṣẹ́jú kí àárín ọjà ó mú gbó dálìkì amànánù ọlọ́run kò sọ àmbẹ́ so látara àdé eléyìí príncipù yìí àwa lè apply príncipù yẹn lérí pé ẹnìkan ó ní aids àwọn àrògbé torí kó mọ́ kòràn àwọn èèyàn míì ẹ̀jẹ̀ apá tó bá àwọn principles yẹn náà kíkàn ṣe tó kàn lè lò ó gbúdọ̀ tún gbé lọ àwọn experts pé ṣé ó wà applicable só bá mu báyìí torí pé ẹlòmíì fún ẹ náà òun náà kàn tún yóò gbé àá bí èèyàn bá fẹ́ ìyàwó ti pé mẹ́rin èyàn dẹ̀ fẹ́ fẹ́yàwó kan sí ẹja pàkan ẹlòmí ìgbórí òun lè lò bá wọn àti kan bá lọ ìkan ó lè wọlé ó lè jágbé ibi tó lò sínú so èyàn tún ní láti lè béèrè lọ́wọ́ àwọn onímímọ̀ ìpè ṣé píríncípù yìí kọ́ ìdà yìí tó wà applicable lórí eléyìí ìdí yẹn tá a sọ pé ẹni tó ní aids yìí ẹ má lọ apply píríncípù yẹn lérí rẹ̀ torí pé ẹ fẹ́ kó kó àìsàn ra tó pọ̀ because means mi wà láti prevent nǹkan yẹn tí òfin rẹ̀ lómi sọ̀làbá fi sọ wípé wàlà mahala aidan ẹ́n wàlà mahala aidan kò sí ààyè bákan náà lìkìyàsí kọtìlì yìí ala ìlẹ̀kọ́ yìí a ò gbúdọ̀ gbẹ́dàjọ́ ká ṣe fi wọn pé ẹjẹ́ apá káwá gbé e lérí wípé ìlẹ̀kọ́ yìí ahadi rukabi sefina ní ayé ìjọ́un wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tọkọ̀jú omi tán bá ti kérò tó pọ̀ tán bá dáàrin omi tán ọkọ̀jú omi wà fẹ́ máa dànù àwọn tó bá nímọ̀ nípa ọkọ̀jú wọn ni á ah, lóòdù ti pọ̀ o ẹja ayò ẹnìkan lẹ̀ o ọmọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lóòdù pọ̀ báyìí o ẹja ayò ẹnìkan lẹ̀ tá a bá lè yọ ẹnìkan kí ní yóò balance àyàn bàbá wọra wọn lójú kíta ní ìwọ̀ ni pé ó ṣe jó ohun ò sí mú ọ̀rí wọ̀ sára ọmọ <laughs> pé wọ̀ sára ẹ̀rẹ̀ eh, ní kẹ́ẹ̀dọ́ kìí ṣe mú mọ́ka sára ní mi ò ní wéètì kankan ìwọ tó rí púpù yìí gan oníwéètì irú ẹ̀ ló ṣẹlẹ̀ sánàbí Yunus alayhi salatu wassalam ní tó ṣẹlẹ̀ ní ẹ̀ wọ́n bá wọn wòra wọn lójú pé ta aláwàá sódò báyìí táwa yóò fi ṣe wọ́n bá wá ṣe kúrà ẹja màjẹ ní tí wọ́n ṣe ẹja kọ́lọ́kọ́ gbọ́ wa ẹni tó bá títí ẹba ti sọ pé ó lọ <laughs> ẹni tó ti mú ọ lọ́hùn òun náà ni nígbà tí wọ́n ṣe manitọ a sọ ọ sódò náà ni wọ́n bá gbé ìjọ bọ́ọ̀dì sọ sínú odò òun lẹ́jà gbé o irú ń ṣẹlẹ̀ láyé ìjọ ó ń bẹ nínú tíra pé bá ṣẹlẹ̀ ẹnìkan ni wọ́n ṣe kí ni o òun ni wọ́n jọ kóun nìkan ó lọ ó sẹ́ ju kí gbogbo àwọn tí ń bẹ nínú ọkọ̀ ojú omi ẹ kún wọn lọ kọ́lọ̀ ń kó mọ́jà sínrin o wọ́n ní àwa gbọ́dọ̀ gbé kìyàsí ẹ̀ lérí yẹn lè nǹkan di hayati baqin nítorí pé a fẹ́ la ẹ̀mí àwọn tó kù taqdiman li haqqil jama'ati ala haqqil fard nítorí wípé afẹ́ ẹ̀tọ́ àwọn èèyàn tó pọ̀ afẹ́ protect ẹ̀ àṣetá láti sacrifice ẹ̀tọ́ ẹnìkan ṣoṣo kọ́lọ́mù bá kọ́ bá kẹ́ àwọn àfọwọ́nímọ̀ fíkì pàápín ìmọ̀ ó ń bẹ nínú fíkì Islam ó kọjá wípé dálùwàlà rájá ṣe sójá lùwàlà àwọn èèyàn ò kéré náà masáìl tó ń bẹ nínú fíkì ló fi jẹ́ wípé kò sí nǹkan àbídẹ́ ìbá sọ àwọn àfọwọ́sọ̀ dájọ́ ẹ̀ torí pé wọ́n ti láwọn principles tí wọ́n ti kọ́ nínú ẹ̀kọ́ tí wọ́n fi wò pé báyìí ní ká ṣe báyìí ní ká ṣe àwọn principles yẹn gan àwọn pàápín ìmọ̀ nìyẹn torí pé kò rọrùn kó jẹ́ pé gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ló possible kó o ti ka nǹkan lórí ẹ̀ kò possible pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ yẹn ti ka nǹkan lórí ẹ̀ ṣùgbọ́n tó bá ti wá ó ti ní àwọn alqawaidul aama ó ti ní ó ti gbé lérí ara wọn ó fi mú ìdájọ́ nǹkan yẹn jáde èyí tó ń pè ní àwọn àfààní alifuqaha àwọn àfáà àtàgbàgbọ̀ yẹn téèyàn lè máa bí wọ́n léèrè ọ̀rọ̀ ẹ̀sìn kìí ṣe réfè ẹ bí mí níbẹ̀rẹ̀ ẹ̀sìn àgíṣà ìmọ̀kan ni bẹ́ẹ̀ ṣe ń bí wọn ó ti ní àwọn tí ó fi wọn ọ̀rọ̀ tí ó fi lè gbé dàrí jáde arákùnrin kan béèrè béèrè kan lórí fóònù ọwá ni kí ni ìdájọ́ ẹ máa báwọn èèyàn máa ń béèrè béèrè pé kí ni ìdájọ́ obìnrin èyí tí ó fín lọ́fíńdà olóòórùn pàfúm tó fi sára tó wá ń jáde kí ni ìdájọ́ ẹ̀ mun haram ni nítorí pé anabi sallallahu alayhi wa sallam anabi ni ayyuma mura'atin ista'tarat wa kharajat liyajida nasa liyajida nasu ri'aha fayya zaniya fayya zaniya anabi ni èyíkéyìí inú obìnrin tó fi lọ́fíńdà sára tó wá jáde síta torí káwọn èèyàn lè máa gbóòórùn perfume ara ẹ̀ yẹn anábì ló ń zìnà ni so n ta mú jáde nínú test yẹn òun náà ni wípé tánàbì fi sọ pé ó ní zìnà ni a jẹ́ pé ìṣesí yẹn haram ni condemned nínú sẹ̀ríà bá a ṣe fa jáde nìyẹn olókè tí obìnrin tó bá wá jẹ́ pé ó ní body odor tára rẹ̀ máa ń rùn pé tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ èèyàn báyìí èèyàn ò ní lè dúró ìṣẹ́jú mélòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ téèyàn fi kúrò lọ́dọ̀ òun kọ́ sí àwọn àgbẹ̀yẹ̀ tí mo kọ́ sọ tọ́kọ́ béèrè lójú ẹsẹ̀ ni mo mú hadith wá wọ́n wá wọlé mi rí hadith kankan tó fẹ́ mọ́ àbí àbúrò rán mi létí hadith kan tó bìnrin kan ní bọ́dí odò tó ló bá nàbí <laughs> mi tètè rí kankan mú wá fún yẹn wọ́n ní náà ìdájọ́ ni wípé àwọn conditions kan ńlá kọ́kọ́ consider irú obìnrin tó bá ń ro condition báwọn bọ́rọ̀ rẹ̀ ṣe rí báwọn kó ní gbèdéke bí ó ṣe máa jáde kó jẹ pé tó bá fẹ́ jáde dọ̀rúrà òun ni ó gbé jáde tí ó fi jáde kó máa jáde torí pé tó bá wà nínú ilé nínú ilé pẹ̀lú ọkọ ẹ̀ ìgbàláyé ń bẹ kó ló pàfún mẹ́ torí pé tó wà nínú hadith yẹn ni wípé ayuma murati statorat wa kharajat liyejida náà sórí aha tó wá jáde káwọn èèyàn ó lè gbóòórùn a jẹ́ pé contextual meaning níta lè deduct ń ni pé tí ò bá jáde torí káwọn èèyàn ó lè gbóòórùn torí pé torí kọ́kọ́ rẹ̀ ó lè gbóòórùn ẹ̀ ó dà nínú sẹ̀ríà Islam ọ̀ràn yẹn ní pàfúùmù jẹ́ fún obìnrin bẹ́ẹ̀ tó bá ti wà pẹ̀lú ọkọ ẹ̀ torí pé ó ṣe é ṣe kọ́kọ́ rẹ̀ mọ́ kórìíra ẹ̀ pẹ̀lú ohun tó ń bẹ lára ẹ̀ yẹn Islam dẹ̀ ṣe lọ́ràn yẹn fọkùnrin kéèyàn onífẹ́ ìyàwó èèyàn gbogbo ìgbésẹ̀ tí ìfẹ́ ìyàwó rẹ̀ ó dẹ̀ fi wà lọ́kàn rẹ̀ ọlẹ́tọ̀ àti ṣe gbogbo ìgbésẹ̀ tí ìfẹ́ rẹ̀ ó fi wà lọ́kàn ọkọ rẹ̀ ọ̀ràn yẹn ní fún ọkọ máa ṣe so ńgbà tó yípa ara rẹ̀ ti ń rùn yẹn yóò mọ àrùn sọkọ tó bá ti di tí ń hùn sọkọ ìfẹ́ rẹ yẹn yóò mọ kó lẹ́mìí ọkọ yẹn àjẹ́ wípé kóbìnrin yóò lo pàfúm ọ̀ràn yàn kí ni mo pè ọ̀ràn yàn ni fóbìnrin yẹn nínú ilé tó bá ti wà pẹ̀lú ọkọ rẹ̀ tí ò bá lo gan ẹlẹ́ṣẹ̀ ọ̀ràn yàn ló torí pé àìmọye ìdílé tó ti tú obìnrin míì iṣó yìí ni ìsó níbi ọkọ sì ọkọ sì ya ọyàn yàrá mi ọkọ òṣòdó ẹ̀mà ìsó yìí náà mi kọ́lọ̀ nǹkan sọ wá ń bẹ́ dọ́kọ̀ bá ti fẹ́ wọlé tì bá ìsó ni ràá ah! pé kí ló kí ló tún dé ẹtí ti bẹ̀rẹ̀ pé kò sí ní irun tán lẹ̀ ó sì lè jẹ́ pé ó ti lọ́wọ́ àlejò nínú o wọ́n lè jẹ́ sẹ́hìr kan ti sàṣì ìgbà àtọ́kọ bá ti fẹ́ dọ́dọ̀ ẹ̀ ní sóhun ó máa wáyé ọlọ́run kò sọ wa ń bẹ ẹlòmíì sì ń bẹ kìí ṣe pé ó só ṣùgbọ́n bọ́lọ́run ṣe dára ọlọ́run sọ̀rọ̀ nípa iman nínú Qur'an ọlọ́run ni hababa ilaykumul iman wa zayyana fi qulubikum obìnrin tí ì bá túnra ṣe tí ì ṣe ọ̀ṣọ́ nǹkan tó pọ̀ òun ń tó pọ̀ ń ló fi ṣẹlẹ̀ obìnrin tí èé fọnu dáadáa ẹn ànábì kì í yàwó àìsà sí ẹnu àìsà ọrùn ni ẹnu rọrùn ànábì sallallahu alaihi wasallam náà ni ànábì yéé ti kéye o ti ẹ̀ sọ pé nǹkan kan rùn lára ànábì sallallahu alaihi wasallam ànábì ìfẹ́ gbọ́ kò tí ẹ̀ lérò náà kẹ́nìkan wá sọ pé ló fi jẹ́ pé gbà táwọn ìyàwó ànábì tán fẹ́ dètè nǹkan yẹn náà fi dètè sanabi sallallahu alaihi wa sallam anabi mu oyin lọ́dọ̀ kan náà àwọn ìyàwó ẹ̀ tánabi bá ti wá ń lọ tí ń bọ̀ àwọn náà ń bọ̀ wá anabi ní à ọ̀rọ̀ lágbájá ni mo wà mo mú yín lọ́dọ̀ ẹ̀ ẹ máa wo obìnrin o àwọn ò ṣe tán àti fún ọ lóyin wọn ò sì fẹ́ kó mú yín yẹn ìwé àti bá fẹ́ fẹ́ kéèyàn máa mú yín ṣe bó fún yàn léyìí tó tún dùjú tẹ́ni yẹn lọ irọ́ ni o wọn ò rẹ́dì láti fún anabi lóyin wọn ò dẹ̀ fẹ́ kí anabi máa mú oyè lọ́dọ̀ ẹni yẹn lábẹ́ ìbá tó dọ́dọ̀ ilé ewu lé ń bọ́ ẹni rà ọ̀dọ̀ láwájá ni mo àti mò ń la yín ok wọ́n bá plan ìwé ẹ̀ máa ń dáàsọ tó bá ti dọ́dọ̀ wa ẹ sọ pé ẹnu ẹ̀rùn anábì dọ́dọ̀ ilé wọn à ń kí ló ń báyìí anábì oyin ni mo lá àá oyin yẹn ò dáa anábì tó kú ó tó dọ́dọ̀ ẹ̀ lómi wọ́n ti dọ́ plan ẹ̀ àwọn ọ̀dọ́ mm, kí ni ń ná anábì níbi kí ni ọba sọ bíi bẹ́ẹ̀ ni àkọ́ ti sọ náà onye ni mo la ni ah e ma la oyin mo ile o ti e se gbe bota o ti da to je nu ile anabene wallahi mi tun mo yin e ma e wo gani kọlọ ko sa e be fo na bi lo yin mi ti o tun duje yun lo ni iro ni o ko se ko je ko mo lu abi o se yi se onire o osago ni ogun le ni kò ṣe kò jọmọ láàbí ó ṣe bọ́rọ̀ wọn ṣe rínú ọlọ́nkọ́sà so látara àdé eléyìí ìmọ̀ ṣe ọ̀ṣọ́ wọ́n béèrè lọ́wọ́ àfa wa àgbà Sheikh Al-Albani àtàwọn àfa mi náà àfa ńlá wọ́n ní ǹjẹ́ obìnrin kan bẹ kẹ́sì Islam ó tó yẹ dáadáa ní máa ń jó wẹ́tẹ́ nínú jó tí n bá ń jó báyìí àbíkọ́kùnrin ọmọ wò bọ́kùnrin bá ń wò orí ọkùnrin ni tí bá rí tí ń jó ọba lọ́kọ ńgbò lọ́kọ ẹ̀sìn ti wáyé kò gbórin ìgbọ́kúgbọ́ mọ́ ṣùgbọ́n jó sì ń bẹ lára ṣùgbọ́n kò gbórin ìgbọ́kúgbọ́ òun àtọ́kọ́ wá jọ ń bẹ nínú bedroom ọba sọ́bà ṣẹ̀ríà ó ń bẹ náà àwọn àfáà tán ni ah ara ah, ṣùgbọ́n ìtọ́ tẹ̀sùn wọn lọ́rọ̀ àwọn àfáà ni pé ah, ah kò sí tó burú ń bẹ pẹ̀lú àwọn conditions the condition aláàkọ́ ni wípé ṣé kìí ṣe pé ó gbé ó fi késẹ̀tì kan sí àbí eh, orin kan tán lùlù tán ń ṣe tí wọ́n ń gbọ́ tí fi ń jó tẹ́pẹ́ yẹn ni ẹ̀ṣẹ̀ nìyẹn ṣùgbọ́n bóyá wọn ò lù ẹlòmíì bí wọn ò lùlù gan ń lọ́nu orúkọ ti dẹ̀ jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń kọrin kan bẹ́ẹ̀ ń dáwákà kò lùlù sí kò sí kankan sí tí ì sì ṣe ọ̀rọ̀ burúkú ló ń sọ lẹ́nu o torí pé wọ́n lè má lùlù sórin kó dẹ̀ jẹ́ pé Islam faramọ́rin yẹn látara nǹkan burúkú tó ń jáde bẹ́ẹ̀ gbésùmọ́ tí ò sí yẹn ọkọ rẹ̀ ó lè fi táàsì ẹ́n pé kò sí nǹkan tó burú ń bẹ̀ àwọn àfáà pé kò sí nǹkan tó burú bẹ̀ ṣùgbọ́n kọ́ ọmọ láàrin òun àti ọkọ nìkan o kódà káwọn ọmọ gan mọ́ rí lè láàmàlẹ́ kò sí tó burú bẹ̀ kí mo fẹ́ fàyàn bẹ̀ ni pé gbogbo tóbìnrin bá lè ṣe tọkọ rẹ ò fi nífẹ̀ẹ́ rẹ̀ Islam ó nífẹ̀ẹ́ sí ó fọwọ́ sí kódà obìnrin yóò tún jẹ́ kẹ́ni o yóò tún gbàládá lọ́dọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala so ibi tá a ti lọ òun náà ni ibi àlàyé lérí wípé kí èèyàn ó túnra ṣe ó dáa púpọ̀ nínú ẹ̀sìn pàápàá jùlọ obìnrin àwa wọ mọ́sálà pé obìnrin tó lo bọ́dí odò yìí ọ̀ràn èèyàn ní fún tó ní bọ́dí odò ọ̀ràn èèyàn ní fún kó máa lò pàfúùmù tó lóorùn tó dáa tí ó bò kíní yẹn mọ́lẹ̀ tó bá ti wà pẹ̀lú ọkọ ẹ̀ kọkọ yẹn mọ́ bá ṣe kíní o kọ́ mọ́ bá kórìíra ẹ̀. obìnrin nítorí pé kọ́ọ̀ì ẹ̀ lórí yejus ó lẹ́tọ̀ tó bá wá jẹ́ pé bùkátà béèrè fún pé kó jáde nkọ lábẹ́ ilé náà ni obìnrin tó yẹ pé gbogbo eyín báyìí kò sí ń bẹ̀ ti rẹ́rìn bí àgùntàn báyìí ò kò gbogbo kọlọ lo artificial kó fi pé nígbà ní ọ̀fẹ́ fẹ́yàwó ó tún jẹ́ lẹ́yà wọ́n bá ní wọn ọ́ ojú ẹ̀ ọ̀fẹ́ fẹ́ bóyá sí kọ̀ rìn ọ̀sá ní ká ẹ̀wà rẹ̀ rìn gbàjọ́ a kọ́lọ̀n kó kó sàánú ẹ̀rí pé nǹkan yẹn ti kẹ́ ó fẹ́ kó kórìíra tẹ́ni yẹn bá ń lo artificial teeth kò sí tó burú bẹ̀ nínú sharia islam ẹni ẹ wá ní now òun ti gbọ́ ṣùgbọ́n ní yìí ìṣẹ̀mí rẹ̀ bùkátà kó máa jáde nìyẹn ń kọ́ mọ́nísẹ̀ ẹ ti sẹ́ẹ̀tì question ìkàlẹ̀ tẹ́lẹ̀ nìkan tó máa ó ní náà ọ̀hún kàn béèrè ni mọ́nísẹ̀ wáyé pé bùkátà kó máa jáde yóò lò ó ṣùgbọ́n èyí tí ó lò òdo èyí tí ó pa òórùn ara mọ́lẹ̀ ní kó lò kọ́ má jẹ́ èyí tí ó gífù òórùn fún àwọn èèyàn láti máa gbọ́ èyí tí ó kàn pa òórùn yẹn mọ́lẹ̀ tí òfin jẹ́ kí òórùn tí ò da yẹn ó máa jáde mọ́rí yàtọ̀ wà lá èyí tó bá wà pẹ̀lú ọkọ ẹ̀ kí èyí tí ó pa òórùn mọ́lẹ̀ nìkan èyí tí ó pa òórùn mọ́lẹ̀ tí ó tún gbé òórùn tó dáa jáde ṣùgbọ́n tó bá fẹ́ jáde kó lo perfume tó ṣe wípé yóò pa òórùn tí ò da yẹn yóò neutralize ẹ̀ kò dẹ̀ tún ní gbé òórùn ọ̀tọ̀ míì téèyàn ó fi máa wò kò ní gbé jáde ó ní abẹ́ mo la fẹ́ fìyẹn ha mo la fẹ́ fìyẹn ha abẹ́ kọ́ ìdá wípé ad-daruratu tuqaddaru biqadariha principle ni abẹ́ bẹ̀yàn láfẹ̀yàn sí ó ní ẹ̀dọ́ inú tíra wo ti lè rí ìdájọ́ yẹn mo ní kò sí mo ní mi ò rí bó tilẹ̀ jẹ́ wípé in tó súnmọ́ ní káwọn afọ́ ti dájọ́ yẹn náà ní àwọn tíra ṣùgbọ́n àwọn principles ìyẹn òun ló sọ ọ́ di fàkì tó lè ní ẹbéèrè béèrè ẹ̀sìn láti lè fún wọn ní ìdáhùn lérí ẹ̀ ló fi jẹ́ pé ẹni tí ń bá tọba ti ń kẹsẹ̀ ẹ̀ bọ̀ sí ló sì máa mọ bó ṣe jìtó tí ẹ̀ mọ̀ kó dò létí bèbè ibẹ̀ yẹn jìn tọba ti ń lọ sáàárín sí lọ́mọ mọ̀ kó ṣe kí ni o lọ́mọ kó jìn ó jìn ó jìn ọ̀pá adé kùránì wọ́n ṣe wà límọ̀ wọ́n wé ńlá wà ní ọ̀dà àfáàgbà ládùúgbò yín olóòkẹ́kọ̀ọ́ mọ́ ní tó pọ̀ jùlẹ̀ Yorùbá ni ẹ̀ ó sáà ṣe wúruwúruwúruwúru kan ó jìdà àfáàgbà wọ́n ti ń lo òde ọlọ́mọ májí lò òde olóko ọ̀nà tí ó jẹ́ ń pín 5,000 wálé ọ̀nà ni ah, àsọ́bẹ̀ ń bẹ nídìí kí ó Islam ó kẹnu kó tó lè fi ṣàǹfààní fáyé ó ma lọ́nà tó jìdọ̀ àìjẹ́bẹ̀ ó máa fi dá àwọn ìdájọ́ tó mú wá ìdájọ́ lòdì sí òfin tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ ni kó ṣàánú أو على قتل مسلم الذي تترس به العدو للتوصل إلى قتله wọ́n ní bákan náà a gbọ́dọ̀ tún gbé lórí ìdájọ́ mùsùlùmí kan èyí tó bẹ́gìjà sáàrin àwọn ọ̀tá pẹ̀lú àníyàn pé òun fẹ́ fi dáàbò àwọn èèyàn míì a gbọ́dọ̀ gbọ́dájọ́ yẹn lérí ẹ̀ فلذلك وأمثاله تحتم الإغراق والقتل وسيلة wọ́n ní ni irú eléyìí ní ìsìn tó fẹ́ là ó lè bẹ́ síbi kan kọ́jẹ́ pé nǹkan yẹn lè gbẹ̀mí ẹ̀ ṣùgbọ́n nítorí wípé kó lè dáàbò àwọn èèyàn míì wọ́n ní ìdájọ́ èèyàn ọ̀tọ̀ àwọn yẹn fa òbí halẹ̀ dọ̀rúra wọ́n ní àwọn yẹn lẹ́tọ̀ọ́ nítorí dọ̀rúra ni amúrú fi mẹ́ni ìlàdùá lẹ́yìn sakadàlì wọ́n ní ṣùgbọ́n àìmọ́fẹ́ káìsàn mí tí ìmọ̀ ìṣègùn èèbó àti ti ìbílẹ̀ gan tó gbé kalẹ̀ láti lè prevent àìsàn kan kó mọ́bẹ̀ ara ẹlòmíì sọyẹn tó bá lọ pa aláàárẹ̀ kan nítorí pé àfẹ́ká àárẹ̀ ara rẹ̀ kó rẹ̀ ẹlòmíì ìdájọ́ apààyàn ni wọ́n fún ẹni yẹn torí wípé àwọn ọ̀nà míì wà láti lè fi dènà àìsàn yẹn láti mọ́ rẹ̀ ẹlòmíì jùkún ó pa ẹni yẹn lọ so abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa kí ó mọ́ṣẹ̀ fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ kó sì bá a ṣe dáadáa fún àwọn àfẹ́ ẹ̀sìn àwọn tí wọ́n ti lọ ọlọ́run kó bá àforíjì wọn àwọn tó ń sì ń bẹ báyìí ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́ lórí dáadáa kí wọ́n sì lè ṣe àlè umar láǹfààní pípẹ́ brahmati ya arhamar rahimin ṣe ẹnìkọ̀ọ̀kan wa náà lọ́kàn nínú wọn rahmatu ya wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم mojúmọ̀ pé <laughs> àádọ́kùtò agbóyí lálọ́ yẹ̀ náà no one two three ẹ̀yà dàdú mẹ́ta bá ẹ̀fọ́ náà aláàmà ok alhamdulillah wasalatu wasalamu rasulillah àkọ́kọ́ ẹni tí ó wà ní ilé ìwòsàn tí àwọn ẹbí ẹ̀ tí wọ́n sá lọ táàrí wọn gbogbo ogun tí wọ́n fi máa tọ́jú ẹ̀ tí wọ́n fi ṣe gbogbo ààrẹ nìkankan àwa dúró bẹ́ẹ̀ irú yẹn ẹbí ó wà lọ́dọ̀ àwọn ẹbí torí pé ó súnmọ́ kọ́ jẹ́ pé wọ́n ti náwó ti sún wọ́n kàn àbáńdọ̀ ẹ̀nìyàn wọ́n sálọ ní tí wọ́n ṣe ẹlẹ́ṣẹ̀ ni wọ́n nínú Islam ọ̀ràn yẹn ni ká tọ́jú aláàrẹ̀ wa torí pé tó bá ní ọ̀rọ̀ tó bá kú ẹ̀yin náà lẹ́jọ̀gún ẹ̀ bí aláàrẹ̀ bá ń sàárẹ̀ bẹ́ẹ̀ bá lówó mọ́ láti tọ́jú ẹ̀ property rẹ̀ lè ta káfi tọ́jú ẹ̀ nínú sharia Islam káwá nírú àwọn ènìyàn sá ọ̀nà èèyàn ni fún gọ́ọ̀mẹ̀ntì torí pé citizen orílẹ̀-èdè yẹn lẹ́nu ẹ̀ṣẹ̀ yẹn ọrùn gọ́ọ̀mẹ̀ntì ni ó lọ torí pé ẹni tó jẹ́ dókítà lápòjúwe nísìn tó ń ṣiṣẹ́ ló ń da ìjọba kì í ṣe pé òun kọ́ ló ní yẹn hospital lónìí tọ́bá sì ń ṣe gbémagbémajù wọ́n máa ní kí ló ẹ̀ ń àmọ́ téèyàn bá ní private hospital téèyàn nínú àwọn iṣẹ́ olóore kàkà tí wọ́n fi sọ pé ẹ má ẹ abandon ẹ má tọ́jú ẹ má kéèyàn ní ká wá gbé ká má gbé lọ kéèyàn ó gbìyànjú láti ọ̀bẹ ká gbé òkú wọn yẹn kàkà tá a fi mọ owó ràn báyìí tá a ní tọ́jú ẹ ká má gbé lọ ká sáìn ká má lọ ẹ̀sẹ̀ yìí ó lè wà lórí wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ hospital ìjọba ìjọba ni ó ní ẹ̀sẹ̀ yẹn lọ́rùn because ọmọ nàìjíríà lẹ́ni ẹ̀ àwọn èèyàn rẹ̀ wọn ò ní ó lè má léèyàn gan tí torí pé kò wá rówó san àbándọ̀nà ẹ̀bẹ̀ títítítítítítítítí a máa ń tá a lè fún tí ó fi gbádùn bẹ́tà fún títẹ̀ ní ẹ̀fẹ̀ kù kódà wọ́n bá tún kú gan wọ́n tún lè gbé lọ́mọ tí wọ́n bá tún rẹ́ni tó tún tètè ṣe òkú rẹ̀ yóò tún di irinṣẹ́ fáwọn tí wọ́n ṣe anatomy wọ́n tún máa fi ẹ̀ṣẹ̀un ìwọ̀nba ni ẹ̀ṣẹ̀ yẹn ń bẹ lórí dókítọ̀ tí ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba torí pé àgbà ṣiṣẹ́ ni níta àbádẹ̀ ni kò ṣe òun náà ní í ṣe èyí tí wọ́n bá sọ pé àṣiṣẹ́ lórí eléyìí mọ́ òun kọ́ ni mọ̀ wá vọ́ fún àgbà ṣiṣẹ́ ni níta bá ní kò ṣe náà ní ṣe bẹ́ẹ̀ tó wá rí wípé òun ní means láti lè fi ṣàánú ẹni yẹn wà man tatawwa khairan fahuwa khairun lahu bóyá ó ní àwọn philanthropist kan pé assalamu alaikum mọ́sálásí ẹjọ́ ẹnìkan wà lọ́sítù ẹ̀mí tán bá rí owó ẹnìyàn yóò gbádùn so wọ́n ti abandon ẹ̀ wọ́n lè gba irú àwọn nǹkan tí èèyàn máa ń náwó fún lélẹ̀ bóyá owó fíṣẹ̀bílẹ̀ láì owó zaka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sòrò àwọn nǹkan báyẹn as a muslim doctor èyàn lè gbìyànjú àti race àbí láti discuss pẹ̀lú àwọn èèyàn pé ẹ jẹ́ ká gbẹ̀mí ìlà kódà kó má jẹ́ mùsùlùmí torí wípé waman àhìyá fàkà annama àhìyá nasa jami'a ẹni tó bá lè yí ẹ̀mí kan báyìí bí ìgbà tó yí gbogbo ẹ̀mí gbogbo ilé ayé ni ṣùgbọ́n tí ẹ̀ tó fẹ́ ṣe yẹn òun fẹ́ ṣe láti gbà ládàá ni kìí ṣe pé kíní wà lórí ẹ̀ ṣùgbọ́n gọ́ọ̀mẹ̀ntì ìdí nìyẹn tó fi jẹ́ pé téèyàn bá ń sọ̀rọ̀ nípa àwọn ìjọba gbogbo ẹnikẹ́ni tó fẹ́ wọnú òṣèlú wọnú ìjọba kó ronú dáadáa kó ronú dáadáa ṣé mọ̀ pé owó ẹ̀tọ́ ẹni yẹn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè àwọn kan ni wọ́n na àwọn kan ni wọ́n níbi tọ́lọ̀ ń kẹwàá dé lórílẹ̀-èdè nàìjíríà kò sí nǹkan tó burú ń bẹ̀ kí ìwòsàn yẹn kó jọ́fẹ̀ ṣùgbọ́n àná ní ẹ̀mí ọ̀kan náà ọmọ ìyá kan ó wà lórílẹ̀-èdè kan ẹnu pé ó ti gbàwé ìjọmọ orílẹ̀-èdè yẹn ìyàwó rẹ̀ wá síkì àìsàn tí ń ṣe ìyàwó ẹ̀ yẹn àìsàn tó lágbára ni wọ́n wá tọ́jú ẹ̀ àwọn kankan ń bẹ tí wọ́n ó tún lò fún orílẹ̀-èdè yẹn wọn ò ní wọ́n tún wọ́n dà fún láti orílẹ̀-èdè mi láti tọ́jú obìnrin ẹ̀ màdóbìnrin obìnrin gbádùn tán ọkọ rẹ̀ wá ní ojú ń òun àti lọ hospital tó pọ́n rò ohun ah, èso òun èso yìí tábà eléyìí ti ti fẹ́ tayọ àlà ó máa ní tóun náà san torí èso fi nílẹ̀ àwọn tó wá drop ẹ wọ́n tún kọ́ àwọn oògùn wọ́n tún kó oògùn ẹ̀fọ́ níjọ́ tó bá tún ní ìdí kó send message sórí fóònù ẹ̀rọ tí wọ́n bá rí wọ́n tún gbé ambulance wá wọ́n wá fi gbé kì í ṣe inú sánmà ayé yìí náà <laughs> fún ọmọ orílẹ̀-èdè míì tó wà lórílẹ̀-èdè wọn bó lọ́mọ tó jẹ́ ọmọ àwọn orílẹ̀-èdè orílẹ̀-èdè àti sọ yìí kò ní ọ̀rọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ nàìjíríà ọ̀rọ̀ wo láti mú síbọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé dọ̀gbẹ́ dàlùkìá ọlọ́run ó béèrè ọlọ́run ó béèrè lọ́wọ́ àwọn èèyàn sórú ẹni yẹn ìjọba ló yẹ kán kéta fún ẹni tó wá jẹ́ mùsùlùmí tó jẹ́ dókítà tó ń wà ń bẹ òun ò lẹ́sẹ̀ tó dé pé wọ́n gbà síṣẹ́ ní tó bá ní ó ṣe ní ó ṣe akálàṣe òun kà lè ṣe effort bí ó lówó lọ́wọ́ àwọn èèyàn kan pé ah, ẹnìkádẹ́ wa òun gábà ẹ̀ ló nídìí o tá a bá ra àwọn èèyàn tó lè owó ro ogun yẹn fún so èèyàn lè ṣe báyẹn alam tàbí àníṣẹ́ afẹ́kúkú ní ẹgbẹ́ lọ bòmí nǹkan bá yín fún lábẹ́rẹ́ èmi ẹ̀yìn orí gbọ́dọ̀ ṣe yẹn bákan náà ẹni tó ti sọ àsọtẹ́lẹ̀ pé tí nira àwọn bá ti dójú ẹ̀ ẹ má tọ́jú òun ẹ má sáfúnlẹ̀ kó òun kó ni wípé ó ti jákàn nínú wàtàáwọnù alàlbírì wàtàkùwà wàlá tàáwọnù alàlìsìmù wàlúdùwà ẹran yàn lọ́wọ́ lórí dáadáa ẹ má ràn yàn lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àmọ́ òfin ayé tá ń lò òfin yẹn sóògọ̀ débi pé tí ẹni yẹn tó bá wá padà dípò ń gbádùn ó lè sú ẹ sí kọ́ọ̀tù nínú òfin ayé kí ló dé òun láyé ti sóhun pẹ̀mẹ́tọ́jú ọmọ ìyá rẹ̀ nígbà tó jí wọ́n gbóúnjẹ fún ọjẹ́ tó gbádùn kò yẹ kó jẹun mọ́ ọ̀yẹ́ kó ló gba oúnjẹ ọ̀run lòún fẹ́ jẹun òní jẹun ayé sù dókítà yẹn sí kóòtù pé òun ti kàkọ́lẹ̀ àdéhùn ni wípé kẹmọ́tò ẹ ṣe tọ́jú òun sòtọ́ bá wá rí bẹ́ẹ̀ téèyàn mọ̀ pé òfin lè mú yàn báwọn tó bá ti fẹ́ máa kọ́wọ́ pé òun ṣe má jẹ̀mọ̀ yẹn ọ̀yà ẹ wá máa lọ lọ́dọ̀ tèmi mi ò tọ́jú yín ẹ lọ sí bòmíì tí wọ́n ti lè bá yín wa. هذا والله أعلم نعم الله ويكسر ولذلك قالوا هم فيك باسلام wọ́n wá ní tó bá dìjọ́ kẹta kó padà wá kán tó fi kẹ́lìmọ̀ sí lẹ́nu kíjọ́ kẹta yóò tó tó ọwá jáde láyé a kírun sílá mùsùlùmí ni kódà kó mọ́ ti kírun kó mọ́ ti ṣàkàkà ló ti fọwọ́ wọ́n ní wọ́n ní kí ni ìdájọ́ ẹni tí àárẹ̀ kan ṣe tọ́wá rí wípé lọ́rọ̀bá ni wọ́n kọ́ wọn wà zọ́nà annalmọ́ta wà sọ́wà la huwal ilaj au huwal wasilatul wahida tọ́wá rí wípé kóhun ó kú yẹn ni ọ̀nà àbáyọ ọba sàlùwàlá ọ̀yàn rákà méjì ọwá sí la ilaha illallah la ilaha illallah ó sì lẹ́ẹ̀mẹ́wàá ọkàdà pọ́ìsì mọ́ pé kó lè jẹ́ pé láìláì lálá lòun ó ṣe tí wọ́n fi pàdé ọlọ́run ah ó ṣe ó miscalculate o torí pé ànábì ní máa ń kánà áàkìrù kàlámì ẹni tó bá ti wípé ìkẹyìn ọ̀rọ̀ ẹ̀ sọ́ọ̀mọ̀ kégbà tó ṣe láìláì lálá mẹ́wàá ta ló tó ẹ̀sẹ̀ dá pọ́ìsì jẹ sẹ́wọ̀n pé yéè yéè ni yóò ṣe ká <laughs> so <laughs> mistake ló ṣe o so òun fẹ́ kọ́jọ́ pé láìláì lálá lòun ó ṣe ká ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn o ọ̀rọ̀ tó sọ kẹ́yìn tẹ́mi fi jáde òun ni wọ́n ń sọ sòwúrú ẹ̀ ní ẹ ó ṣe mistake o <laughs> ọlọ́wọ́ sọ àwọn sudais wà kàkiri pẹ́nsù náà fi kọ́ kò tún kílẹ̀ dáadáa ìwọ́sẹ̀ sí ìyàwó ní ìṣòwò ojú rẹ̀ ká sínú ma ọ padà sọ fún mi nọmba tírì nà máa sọ. ẹni bá fẹ́ ìfẹ́ pa àwọn òṣèlú pọ̀ láti pé ẹnìkan ló wá pa gẹ́gẹ́ ṣàlàyé fún wa ṣé ẹni náà á sanwó ẹ̀mí àti pé ṣáàgbà fún oṣù méjì. nọmba four last question. ok now wọ́n lè ní èèyàn lè lo eyín ike kó náà ìjọ kan ló kọ àwọn àfá àgbà ike so bó tilẹ̀ jẹ́ pé túnmọ̀ eléyìn ike àti sọ kìí ṣe pé ẹni tó kó ike séyìn ẹni téyìn rẹ̀ funfun bí ike ọlọ́njẹ́ eléyìn ike ẹni tó wá fẹ́ sí ìyàwó tó lọ wò ẹ̀yìn obìnrin tó sì kó ike wọ́n ní ẹlẹ́fọ̀ọ́ kí ló ń ta ó lé kìí ṣe fún àtàn ẹni tó ti kó yín ike sẹ́nu bọ́rọ̀ òjò mẹ́rin gan ẹ̀rin ní ọ̀kọ́rin ìṣẹ́ká lè mọ̀ pé èyí wà ń bẹ̀ so ọkọ̀ tó lọ wò yẹn tó rí yín ike tí wọn mọ̀ pé ké ni tọkàn balẹ̀ wọ́n ṣe yàwó gbàyàwó délé ọba rẹ̀ tán yọ gbogbo eyín sínú sínú plate inú abọ́jọ́ kan ah ewúlẹ̀ yìí ó ní à ah, ike ni àwọn fẹ́ fọ́nù nígbà láàyè láàyè ẹ sọ gbogbo ilé ìfowópamọ́ tẹ́lẹ̀ ẹjẹ ìwẹ́nu yín náà kò láàfilà nínú ṣẹ̀ríà Islam ó gbúdọ̀ sọ fọkùnrin yẹn eyín ike ni o bó ṣe funfun pínpín yẹn ike lọ́ba dé o kẹ́ẹ̀tì mọ̀ kálẹ̀ o ó gbúdọ̀ sọ o torí pé a gbúdọ̀ fi nǹkan kan tara wa jẹ so yóò sọ. So, so ti wà báyìí bẹ́ẹ̀ tí ò bá sọ ọkọ yẹn lè kọ́ọ́lẹ̀ torí ẹ̀ tó bá gbé lọ ilé ẹjọ́ ṣẹ̀ríà ọkọ yẹn ló dì sí fún so ti yé ṣùgbọ́n tó bá sọ fún tó ti bu àṣírí yẹn kò sí láì fún bẹ́ẹ̀ ẹni tí ó kọ̀nsídà kóhùn ó kẹ́mi kan ó bọ́ ju kẹ́mi tó pọ̀ ó bọ́ lọ́wọ́ òun lọ bó ṣe pààyàn náà yóò sàtàrà o torí pé bó ṣe ṣẹlẹ̀ yẹn kì í ṣe pé ó mọ̀ọ́mọ̀ fẹ́ pààyàn ìyẹn pé kò mọ̀ọ́mọ̀ náà ni nínú sharia islam yóò sanwó ẹ̀mí ẹni ẹ̀ o yóò sì gbàwẹ̀ tó ọyọ kan yẹn mọ níwọ̀n ju àwọn tó pọ̀ lọ èyíkéyìí tó jẹ́ inú méjèèjì kọ́lọ̀ ń kó sọ wa o má jà lẹ́mìí èèyàn lọ́rùn o rahmatulahi arhamar rahimin. wọ́n sọ ẹ oníbèrèbèrè pé ẹni tí ó ń wa mọ́tò eighteen passengers so bí ó ṣe ń sáré lọ bíréèkì wà mú mọ́ èrò pọ̀ ní iwájú apá ọ̀tún náà èrò pọ̀ ń bẹ ní apá òsì odò ńlá wà ń bẹ ọkọ̀ ojú omi ńlá náà tún wá wà ń bẹ pé kí ni kí dẹ́rẹ́bà yẹn ṣe. wallahu a'lam. نعم طه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته